Bless you. aládùn rẹ o eh, kílẹ̀ ti wí. àwọn aládùn ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì tó tún rẹwà bàbá màmá bèbí bọ̀bọ̀ ṣẹṣẹṣẹṣẹ fún mi ẹ dákun fi kalẹ̀ sí àwọn aládùn rẹ o. Eh. àwọn aládùn rẹ o. Eh. àwọn aládùn rẹ o. aládùn kájọ máa ṣeré o ṣẹṣkẹṣkẹ àwọn aládùn rẹ o. tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́ wò àwẹ̀ má jẹ́ kán sọ fún ẹ ìròyìn ò tá fojú kàn jẹ́jẹkújẹ nílé látijọ́ yìí ah, ẹ ṣe pa àṣẹ náà. junior ṣó ara ẹ láàárọ̀ ìkójẹ kọ lọ ṣó ẹ mo bẹ́ẹ̀ ni nítorí ìgbà tẹ́ ń jẹ tẹ́ ń jẹ chicken tẹ́ ń jẹ ẹran oríṣiríṣi kò sí anybody tó dùn o ṣó ara ẹ o. ọgbọ́n mi ẹ̀yin náà wò náà ẹ̀yin náà ẹ̀yin náà wò gbogbo nǹkan tá a ti ń jẹ for the past three days nínú ilé yìí. How can we say we are eating balanced diet in a doctor's house when we can't have fish or beef or shrimps or snails? Uh-uh. You can have it all. You wash out dádì ẹ kó fi owó gidi lẹ̀ kó wọ́n wò bóyá mi ò ní ṣe oríṣiríṣi fún yín kẹjẹ. Ẹ gbọ́ dádì. Blame me for cutting tí mi kàn kẹtìrì báyìí sìn ẹ jẹ́ kí dájú bínú jáde wọ́n ti bínú nìyẹn o because we are eating i mean look at this. junior. ma. junior junior ṣú ara láàárọ̀ ìkọjẹ́kọ́ lọ́ọ́ ṣú ẹ̀ má jẹ́ descend lé ẹ o. Mm-hmm. But Junior. What? Bọ́bọ́ ò ló ṣe ń sọ̀rọ̀ sí wọn báyìí Eh? ẹ́ ga manage náà ní kí ló tó ṣe wọ́n sọ̀rọ̀. Ga manage bóyá kò lọ bí dáyìí tó ṣe broke. Why are you acting like this? Kí ló ṣe é? Báwo ló ṣe ń ṣe báyìí? Báwo mo ṣe ń ṣe báwo? Èmi ń wùwà mo ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ò pé àbí. Orí mi ò pé níyàn àbí. No no no Junior mi ò so pé orí ẹ̀ ò o. Kí ló wá ń sọ? Just calm down. Eh, but kí and dé only be poppers for the past few days. Mm. I heard you the first time that's why I said that kolo be dadi tí wọ́n ṣe broke. Oh, what's wrong with yourself? Eh? mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ don't walk out near Abby. Eh? Cause no problem now kí n máa bá yín jẹ gbogbo gbogbo gbogbo remnant yín kí n jẹ́ sórí ibi tèdè kò sí wàhálà ìjẹ̀mọ́ mi kúkú lẹ́jà kò sí problem má jẹ́. Mm. ṣé o gbọ́ pé ẹnìkan ń kanlẹ̀kùn ni. tó bá yẹ ẹni tó ń kanlẹ̀kùn á wọlé. listen to yourself anyway. junior Papa, what is it? ní ó jẹ́ máa kọ́ bọ́yé máa máa rìn sásìkò nígbà tí yẹn bá wà good mood. ṣé wípé school tí wọ́n ti máa ń kọ́ ìrìn wa ìlú náà sọ níbẹ̀ àti mi dẹ̀ máa ń sọ pé mo mọ̀ rìn o. ga ṣáà wọlé. jùmí jùmí ee jọ nítorí ọlọ́run sẹ́gbó ẹ̀ mi ò ní time gbogbo rubbish, jọ lọ fèsì junior tó wá wá o. Eh, junior hmm? kí ló dé tí inú jùmọ̀ kí ó dùn. chelsea gbọ́n wa o mọ̀ pé mi lè ignore Jùmọ̀kẹ́ ṣé o mọ̀ pé torí tiẹ̀ ni mo ṣe máa ń wá síbí ní gbogbo ìgbà ni. o tiẹ̀ ti wá kó bára ẹ báyìí so èmi ò wà relevant máa bí Jùmọ̀kẹ́ ló ń wá wá sí ibí yìí má wọrí wà sí ti ń lọ́ba kúrò bí. Ah, kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o kò rí bó ṣe ró o ṣé eh, ìwọ ṣáà ni mẹ́ńtọ̀ mi ṣùgbọ́n Jùmọ̀kẹ́ náà. ló ṣe pàtàkì jùlọ ayé ẹ àwẹ́dàn ah, ah, múra sí i ó dáa má bínú ṣùgbọ́n o ti sọ nǹkan tí ó ṣe Jùmọ̀kẹ́ tínú ẹ̀ ò fi dùn fún mi. mo fẹ́ gbọ́. kì í ṣe inú Jùmọ̀kẹ́ nìkan ni ò dùn nínú ilé yìí o inú gbogbo apátápátá ni ò dùn in fact èmi gan tí mò ń bẹ sọ̀rọ̀ yìí inú mi ò dùn. o kí ló dé. for the past few days now a ti ń jẹun bíi pọ́pà nínú ilé. pọ́pà kí ló ń jẹ pọ́pà. à ń jẹun bíi aláìní. Hmm kò sówó lọ́wọ́ dádì in fact gan tó bá rìn nǹkan a jẹ láàárọ̀ yìí rice tá a fi jẹ à kò dáa tọ̀ pẹ́ tá ti jẹ chicken nínú ilé. chicken ṣé nítorí pé ẹ jẹ chicken àti pé torí dájú olówó lọ́wọ́ wà nínú gbogbo yín ò ṣe dùn. ṣé kò tó bẹ́ẹ̀ ni. kò tó bẹ́ẹ̀ ṣé tí Jùmọ̀kẹ́ bá tiẹ̀ ń ṣe bí obìnrin ṣé ó yẹ kí wọn náà máa ṣe bí kínní ni. kínní wọn bá mi sọ̀rọ̀ báyìí. kò yẹ kó wọn náà máa ṣe kó kínú máa kínú ẹ máa dùn torí pé ẹ̀rí chicken jẹ wo àìmọye èèyàn ló wà ní títì tí ò rí nǹkan kan jẹ rárá tó yẹ kẹ́ ẹ máa dúpẹ́. òde wàrí yẹn náà sọ o. ó mọ nǹkan tó máa ṣe báyìí gbìyànjú kó bá Jùmọ̀kẹ́ sọ̀rọ̀ kínú ẹ lè dùn kí wọn náà kí kínú tiẹ̀ náà dùn ẹ wo jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ ọkọ mi ọlárẹ̀wájú ẹ̀yin ni mò ń pè náà. wà arábìnrin jọ kí ni mo rà lórí gbà ẹ̀ náà lọ́nà kí ni mo ṣe fún ẹ náà kí ni problem tó ní gan wáyé. Ah, bèbí ṣé wo rí picture àwọn ọmọ wa yìí ni they've grown up so fast wọ́n ṣe beautiful. Wo. Mm -hmm looking so ah To bá yàn ti jùmọ̀kẹ́ náà máa lóun lọlé oko nìyẹn o ẹ àbí wù náà kí ló feel. ẹ pẹ̀lẹ́ ẹ kú ẹ̀rọ èèyàn kí ni mo fi kí kí lọ kó sódò nítorí pé wọ́n wọ́n fáyà ojú fẹ́ lọlé ọkọ dọ́jú kí ló fẹ́ kí ló ń sọ fún mi nsìn. ìbò kí ni mo sọ tó burú nìkan tí mo kí. ẹ kí ló burú ọmọ tó ń sọ iná kan ló wọ embarrass mi wájú wọn sìn nísàlẹ̀ lórí dáìnì ni wọ́n á ní kòkó wọ́n á dé ní sòtọ́gbẹ́ nìkan ga ẹnìkan fẹ́ lọlé ọkọ kọ́ má lọlé ọkọ. ìbò láyé wájú kí ni mo béèrè tó burú nsìn ọ̀rọ̀ àwọn ọmọ yìí là ń sọ ọ̀rọ̀ àwọn ọmọ ẹ ni mò ń sọ náà pé ah orí ó dẹ̀ sọ ẹ̀ eh, ó yà sọ fún mi. báwo mo ṣe embarrass ẹ ṣé wo rí bí àwọn ọmọ ẹ ṣe ń fojú burúkú wò mí already now bí pé mi ni mo jẹ́ kán jẹ oúnjẹ gidi ah ọ̀rọ̀ tó wà lẹ́yìn wọ́n ló fà á náà. Ah. èmi ló dálẹ̀. bẹ́ẹ̀ni. o oh, èmi ló dá ọ̀rọ̀ tó wà nílẹ̀ ilẹ̀. wọ́n ni o. ẹ eh, arábìnrin jẹ́ bèrè ọ̀rọ̀ yìí náà báwo ló ti jẹ́ sí mi nínú náà. ìyàwó ẹni mo jẹ́ náà and the mother of your kids if that is so why tó ṣe lè help mi nígbà tó bá ṣàfẹ́rẹ́ díẹ̀ tó epo tó kù díẹ̀ káàtó ṣé wọn lè mú kó jáde kó fi help mi ni. of course i can. so why you not doing it why you not doing it. ẹ ṣe ọkùnrin nìkan wọn ni kó wáyé kó wá kú ni. àwọn ní kó wáyé wá kú but at least wàá ṣe rúọ̀lẹ́ bíi fádà náà ni now kí ni mo sọ jọ kí ni mo ṣe ń sìn kí ni mo ṣe ń sìn. o ṣe kankan ní kó bù mí so ṣé kì í kò tó nǹkan kan nígbà tó ní kó bù mí so ṣé láàtú mi ó jẹ́ mi chicken abẹ́rẹ́ kẹ́mi jẹ́ mi turkey. ẹ bọ̀tọ́ láàrin kí là ń sọ kí là ń gbé kí là á jù ẹ tó bá jẹ́ pé ìwọ náà fọwọ́ lẹ̀ ń sìn ni bá a sọ oúnjẹ gidi fún àwọn ọmọ ẹ. ẹ ṣé kí ló jí owó ní pàtó àṣọ olóògbé mi ṣé kí ló jí ìwọ ló fà á ìwọ náà ló máa ní sóúnjẹ gidi o bá àwọn ọmọ yìí jẹ ìwọ ló bá ọmọ jẹ náà. sórí ní last year ẹnìkan nǹkan tíyàwó ẹ̀ sọ sí kò tó nǹkan tí wọ́n sọ sí mi lẹ́nu o ó gbé mọ́tò ló ń wà lọ sí tọ́gbìn làdó pẹ́ sódò ni. Ah! ṣọ́kọ̀ tó fẹ́ fún mi nìyẹn. ọ tí ẹ ní kú tó lọ máa jẹrẹ ọmọ ẹ bọ̀tà wa máa jẹun gidi ẹ kówó jáde kẹjẹ èso oúnjẹ gidi fún àwọn ọmọ yín nǹkan tí mo béèrè nìyẹn nǹkan tí mo dé sóko dẹ pọ̀ jù ok so gbà tí mo rówó tí mo ń provide turkey nǹkan ẹ ti gbàgbé yẹn ń sìn àbí gbogbo yẹn wá ṣe wótò wótò lé mi lórí lórí dání bẹ́ẹ̀ yẹn ah ooo ó kàn mí níbi tí ò dáa ó kàn mí níbi tí ò dáa. àwọn aládùn kájọ máa ṣeré o ṣẹ́ṣkẹ́ṣkẹ́ àwọn aládùn rẹ o. Oh God. Ah. Oh God. Ah tọmọdé tàgbà ilé àwọn aládùn ló fẹ́. kí ló dé ah, ah. kí ló fẹ́ báyìí kí ló tún fẹ́ bí báyìí. Ah, àwọn ò bá ti jà wá náà ìsinmi ọ̀dà má bínú pé mi ò sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ I very sorry má bínú náà Jùmọ̀kẹ́. yẹn kí ló fẹ́ báyìí kí ló ṣẹlẹ̀. kí tí mo fi wá báyìí. Mm-hmm. listen listen carefully ṣùgbọ́n àríwọ̀ yẹn Yes. Those are our parents arguing. She o rò pé ẹ ká ṣe nǹkan like how? Peace. You know, gẹ́gẹ́ bí ọmọ gidi, don't you think that we should just intervene into the disagreements of our parents? Ẹ ṣé o ṣé o yẹ pé ẹ ká bá But kí la fẹ́ Good. Ẹ níbi tí ẹ dín go tiẹ̀ kọ́ bá mi So uh, this is what we want to do. jest the master plan. Homem. Que custa? Eu acho que. Acho que. É Joko, mano. É Joko. mummy a fẹ́ bi ní àwọn questions kan ẹ báwo ni èmi àti Jùmọ̀kẹ́ ṣe jẹ́ sí i. you're a stupid question wọn ni. Ah, ah, mummy ẹ tiẹ̀ dá wa lóhùn. ó dà ọmọ mi lẹ́jẹ̀ mi mo bí i. good mummy ẹ ṣe rí afẹ́ bẹ́yìn ni pé kẹ́ dáríjì wá. Ah, bẹ́ẹ̀ ni gbogbo tá a ṣe ń react sí oúnjẹ tí ẹ̀ ń fún wa for the past few days pé kẹ́ má bínú sí wa. àmọ́ pé a ti ń ṣe bíi ọmọ aláìmoore for some eh, for some days now àdẹ̀fẹ́ kẹ́ ẹ dáríjì wa. táǹkọ yìí ọ̀gá ọ̀ ẹ̀ẹ́n ah, mo bínú mọ́. Ah, kílè tẹ̀lé jù mí ti ẹ̀bí ní mú. ẹ ṣe kò ti dájú ọ. ẹ ṣe kò ti dájú ọ. bó ti mọ́ mi ó ṣe ìkun kankan. kankan tẹ máa ṣe fún wa. kí ló tún kù báyìí o. since tó yẹ pé àwọn náà ti realize pé a ṣe mistake a hmm. fẹ́ kẹjọ kẹ bá bẹ dáàdì. kí n bẹ dáàdì ni bẹ́ẹ̀ ni pé kí ló ṣẹlẹ̀. àwọn ọmọ yẹn ní sùúrù ẹ ṣe wọn pé ẹ ṣe wọn. èmi ẹ ṣe bàbá yín o. àmọ́ ah, mi ẹ ṣe bàbá yín. wọ́n mi wọ́n mi wọ́n mi ṣe dáàdì ṣe bá wọn sùn lẹ́ẹ̀kan yẹn kò yẹ kẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀. ìbò eh, kí ni mo sọ tó pọ̀ jù I only said the truth kí ni mo sọ. Eh, eh, mú mi nǹkan tẹ sọ pọ̀. ṣe ṣe ṣe mọ̀ pé ẹ̀yin níyàwó wọn ó yẹ kẹ́ defend wọn níwájú wa ni ṣe mọ̀ bẹ́ẹ̀ ẹ jọ ẹ jọ ẹ bá wa bẹ̀ wọn ẹ jọ. ó dáná kí lẹ fẹ́ kí n ṣe báyìí. ẹ ṣe gan mi ò tiẹ̀ dùn pé ẹ tiẹ̀ ẹ lísìn sí wa gan wọ́n bọ̀. I need some rest. Eh, one more. Eh, Sherry, ẹgbà. Eh, eh, chicken. I fẹ́ kẹ́ you know, so that we're just going to eat together as one happy family again. Ah, Junior. Ma. Jumoke. Yes, ma. Èmi ò gbà chicken tẹ́ ti pa. Ibo lẹ ti rí ẹ. Mọ́mí, ah, mọ́mí ẹ má wọrí ẹ ẹ fi yẹn sílẹ̀ àwa lámọ bí tá a ti rí ẹ̀yin má wọrí ẹ ṣàbá wá sí ẹ bọ ẹ máa promise wáyé pé ẹ ní sọ fún dáàdi pé àwa la responsible for the chicken o mm-hmm. afẹ́yẹ kọ́ mọ̀ ẹ pé ẹ̀yin lè provide fún the family. bẹ́ẹ̀ni àmọ́ wọ́ọ̀sì yín nínú ilé. so i won't take you for granted. I'm so proud of you. Thank, Thank you. you. <laughs> yes, ma'am. ah, you inú mi dùn. Ọmọ náà àtọ́jọ́ yìí náà. Àmín. Ah, I love you both. Yes, ma'am. Yes, ma'am. Ṣé kí ni? <laughs> Ká lọ jẹun lóko rẹ̀. Ọkọ mi. Kódà, ẹ já lọ sí yìí. <laughs> jẹ chicken lónìí. Eh? down down now after the girl onions ṣe láì gbòòrò wọn ló ń ṣe é jàre. ní ìdẹ́jọ́. àtijọ́ chicken ti dé wọ́n sì yẹ. Nwoke, ọ ga-eje dị ebe nọ. Mọ́mí ẹ̀ wá kìlọ̀ fún Junior. Junior! <laughs> Má. Bá mi gbé, bá mi gbé. <laughs> Mọ́mí ò bọ́ta ah, Virginia. Yeah. Oh yeah, Junior. It's okay. Oh yeah, go. Go. Olómi, oní tèmi, ọ̀rẹ́ mi, olólùfẹ́, ojú kan ṣàlàdá ni, àlọ́lùmọ́, kò sóhun tó yà wá ọlárẹ̀wájú mi hmm. àyànfẹ́ mi àbẹ̀fẹ́ mi olówó orí tèmi nìkan àwọn alẹ́ nobody ọkọ mi ọkọ mi. ẹ jọ kí lẹ fẹ́ kí ló dé ń sìn o kí ni mo tún ṣe o jẹjẹ mi ni mo jókòó síbí ń sìn o. ọlárẹ̀wájú mo wá láti wá bẹ́ẹ̀ ni kódà ọkọ mi dáríjì mi mo ti realize mistake mi ẹ jọ̀ọ́ má bínú jù mi yóò ṣẹbi ṣe Ọlọ́run ni mi ni tán Ọlọ́run wọn bẹ. dadi dadi ẹ bínú ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì mọ́mí àtàwọn àánú ẹ má bínú sí wa. no we have realized our mistakes and uh, I think pé you are the father of the house. Ààrẹ ọ̀nà Kakanfò sá ṣe rí báyìí ṣe rí pé àwọn ọmọ ẹ ti tẹ̀lé mi wá láti wá bẹ́ẹ̀. aláàfin eh, Eh. ìwọ náà máa sọ̀rọ̀ tó dáa owó tó máa bàjẹ́ eh, orí àwọn ọmọ ẹ ṣé ìwọ nìkan ló bí wọn ni àbí ọmọ ọmọ àméjì kan ni eh, ìgbà tó ti jẹ́ pé ẹ sí wa mọ́ báyìí kẹ́tì lè wá lọ sórí dáìnì nítorí láti prepare special delicacy. Mm-hmm. Mm-hmm. Mm-hmm. okay. Uh, yeah, no, okay. So uh, just go. I will join you. Ètòlúwa ló báyìí. Èmi ní kí n máa lọ ohun ti dáríjì yẹn sí. Ó dà tẹ bá mọ̀ pé ti dáríjì mi lóòótọ́ ẹ prove ẹ̀ sí mi. Kí n prove ẹ̀ kí n ti dáríjì. Prove ẹ̀ mi báyìí ah bàbá yìí ti dáríjì mi. <laughs> yí ẹja lọ. orí yẹn ó mórí mi wú. kásìkò ẹ̀. kẹ́kẹ́ ah. ah. ti gẹ́. olómi oní eh, eh, tèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ eh. ojúkọ sálàdá ni. Lálùwà ah. àwọn aládùn kájọ máa ṣeré o biscuit àwọn aládùn rẹ o. Junior. Ma. Wá dé ní sùúrù kí bàbá yín dé ká tó bẹ̀rẹ̀ sí jẹun. Olóúnjẹ ìyá FFO. Ẹ̀yin lẹ mọ̀ o. Hmm. Èwo ni ìtumọ̀ yẹn? For food only FFO. Àrà oríṣiríṣi ló kún ọ̀rọ̀ yìí mọ̀. Ìyá àwọn dáa. Ah. <laughs> Ah, ah. èyí wà lẹ́nu òsín kan ẹ wá ṣé kìí ṣe gbogbo yín ti pawọ́pọ̀ láti plan kú fún mi lè. láìláì ọkọ mi ẹ̀yin ni olórí oko bámbam nílé ẹ̀yin dẹ̀ lè máa kọ́ntínú láti máa jẹ́ bẹ́ẹ̀ títí láìláì. ẹ jọ ṣé mo lè béèrè ìbéèrè kan. ẹ béèrè the last time I checked nílé tí wàhálà fi ṣẹlẹ̀ láàárọ̀ a jẹun kò sí nǹkan lórí oúnjẹ ẹ where did you get this chicken from. Um, actually ọkọ mi mo kọ decide lati ra chicken you lati láti fi appease ọkọ mi you know <laughs> all for you darling all for you. ìwọ ló rà um, eh, ẹ̀yin náà mọ̀ sí àbí. Ah, ah, mi ò mọ̀ sí o. ẹ mọ̀ sí. Ah. ok. Eh, ẹ ẹ ẹ ṣọ́ wọn ní sùúrù yóò fi nǹkan sínú oúnjẹ wọn. <laughs> Ah, torí tó bìnrin bá ti ṣe báyìí sí ìyàn ah, kẹyọ fúnra ọkùnrin ni ẹ o tó bìnrin bá ti ṣe báyìí kó fúnra o. Ah, eh, ká tó wá jẹun ẹ jẹ́ ká gbàdúrà ká dúpẹ́ fún oúnjẹ tá a fẹ́ jẹ. ìyẹn ni yóò ṣe kókó mo wí wá. Mm. olúwa dúpẹ́ fún oúnjẹ aládùn tí ẹ pèsè fún wa yìí. Mm and we are sorry for not appreciating the fact that you've been feeding us all this well. Mm-hmm. a dẹ̀ fẹ́ gbàdúrà pé kẹ́ pèsè fún àwọn aláìní tí wọ́n rún jẹjẹ náà kẹ́ continue láti máa ṣe ẹbí wa ní ẹbí aládùn. àmín ah, ní orúkọ Jésù mo gbàdúrà. àmín that is the spirit. Oh, ah cannot wait. chicken. Yeah. Mm. It's been a while. Yeah, because we not buried that with the chicken. ta ló tún lè máa kọlẹ̀kùn ní ìjà yìí anybody tó bá jẹ́ kó wọlé. wọlé wọ́n ní wọlé. tara ń. ṣẹ́gun ẹ̀ ṣé dájú àti mọ́mí ẹ̀ nìyí. ibi yìí ni. ibi yìí ni kí ni. ẹ ẹ kálẹ̀ ẹ dákun ṣe ẹ mọ ọ̀daràn yìí. ọ̀daràn ṣẹ́gun mo yes mo mọ̀ ọ̀dà ọ̀daràn yìí ló mú wa bí ó ní bí ló ń gbé e gbé ni ah, ni gbóhùn tí mo wá sínú ilé yìí mo rí pé inú gbogbo yín ò dùn jùmọ̀kẹ́ ń àti mọ́mì náà jà inú ò dùn. mo wá bí junior léèrè wípé kí ló dé tínú gbogbo yín ò dùn ó wá sọ wípé ó ti pẹ́ tí ẹ ti jẹ oúnjẹ tó dùn nínú ilé yìí àti pé ó ti pẹ́ tí ẹ ti fi chicken jẹ oúnjẹ mo wá rántí pé ẹ̀dìyẹ kan wà ládùúgbò wa tẹ́nìkan kan ò lò mo wá lo mú rọ́bà mo wá ta rọ́bà mo yín lọ́rùn mo tú mo wá gbé wá fún junior wípé kó ṣe kí gbogbo yín lè jẹ́ kínú gbogbo yín lè dùn. Ah! Folashade, tell me this is not true. Jumoke, eh, Junior ni o mi o mọ̀ <clears throat> anything pé. Ẹ rí wọn, ẹ ráwọ̀ ẹbí olè. <clears throat> Ọmọ tún yí láta, <laughs> adìẹ mi náà yí láta yìí o. <laughs> ah. rí, ó rí, ó wọ́n a gbé wọn lọ kóòtù ní kóòtù láti parí rẹ̀. kóòtù bíi bò ó máa báwọn ilé ìsọ̀rọ̀ kóòtù mi ò lọ kóòtù o n gbowó adìẹ mi ń bi lẹ́ni. dákun sọ̀rọ̀ àmọ́ dájẹ́ ni. madam please calm down please calm down. ẹ dákun náà bá fèbó ìgbébó ìgbébó torí ẹ bá ti dáràn tẹ́lẹ̀ mọ́ fèbó bí ọ̀pẹ́rẹ́ o. àwọn àwọn olè ẹbí olè ń gbowó mi lẹ́ni ayẹyẹ Buhari ní ọ̀dà sí i. rọra rọra rọra. ó mà ń lọ ṣé kì í ṣe pé ó fẹ́ lọ gbé ìbọn wá báyìí. àwọn kí ló wá kàn mí. Hmm? ṣé rí bẹ́ẹ̀ yan ọmọ ìṣe ń disgrace mi ṣé ìgbòho ẹ̀. ṣèṣe rí nǹkan tẹ̀yìn ọmọ yìí kó mi sí ẹ kò like láti máa embarrass mi ni. bí ìṣàlàyé fún mi náà. àwọn ẹni ogun bọ̀ ṣé wọ́n gbé wá. ẹ eh, ọ láyé ta bẹ́ẹ̀ ni ah, o ti dá ń gbà náà. Eh, hmm. madam. kí sọ́wọ́ ma. Uh-huh. I don't understand. ọ ní jẹ ọ ní jẹ sẹmóni ọmọ ọmọ dáná. sílẹ̀ sílẹ̀ jẹ́ wọ́n jẹ yín eh? ebi ní pa wọ́n. Eh, ẹ wo madam ẹ̀yin ni máa bẹ̀ kẹ́ máa bínú. Ah. ẹ wọ ẹgbà. kéré ẹ dákun ẹgbẹ̀rún mẹ́fà lówó mi. kí ni kí ni adìyẹ wo adìyẹ tó ti fọ́ lójú kan ti kọ́lí ti fẹ́ gbé dànù kí n tó yin lọ́rùn. yóò tó sọ̀rọ̀ ìmọ̀ eh, ìmọ̀. Eh, dákun adun jà lọ. Hmm? ìwà títa ni mi ń jẹ ń sì ń jẹ yìí. kí ni jà lọ. àní jẹ yìí. àní jà lọ. Hmm. àbí kàn sílẹ̀ lọ. àjẹ ẹ̀. sẹ́gun ẹ̀. dadi ẹ wo adìẹ kò sẹ́ni tó ní o ó kàn ni o kò kò ní kankan mo á wò pé fi dánú yín dùn eh. àti ò sẹ́ni tó ní adìẹ ó kàn máa ń rìn káàkiri ó ti fọ́ lọ sẹ́gbẹ́ wẹ̀ sá. ẹ ti ń bínú sí mi. mo ní kó máa lọ lé ti ṣú. Ah! ti ń o. ṣẹ́ríbi ṣẹ́ríbi téèyàn ọmọ ìfẹ́ bá mi dé. mo mi èmi kọ ah, junior ni junior ni ah jọ̀wọ́ kọ ni. ọlọ́run iwájú. ó ti di junior ní ìsìn. ó ti di ká lọ bẹ̀ wọ́n. olómi. bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ òun. kí ni báyìí kí ni báyìí. ọkọ mi jọ má bínú má bínú má bínú sí mi kó dé máa wo àwọn ọmọ ẹ náà ló gbé chicken wá fún mi kí n ṣe o mi mi mọ gbogbo irọ́ kan mi ni pé wọ́n dá òjò fi rà á ni tó bá jẹ́ pé mo mọ̀ pọ́wọ́ sẹ́gbowó ẹ̀ náà ti gbà bóyá wọn bá má ti gbà lọ́wọ́ wọn o um, dáàdi ẹjọ nítorí Ọlọ́run ẹ má bínú ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ṣe rò junior náà ló suggest pé ká make happy pé everybody kàn kanra nulẹ̀ bó èmi ò mọ̀ ẹ́ pọ́wọ́ sẹ́gbọ̀ọ́ ló ti gba chicken o. Jùmọ̀kẹ́ dádì kò rí báyẹn o ṣe rí ìgbà tí ṣègbò ẹ̀ wá lọ́sàn-án ló ní pé òun láì bínú everybody ò ṣe dùn ní pé òun máa láì kí inú everybody dùn wá bóyá lọ nípò ṣáà òun ní chicken kan ní backyard àwọn ah. tí òun lè fún wa ta lè pàjẹ èmi náà mo dẹ̀ láì mo dẹ̀ bẹ̀rẹ̀ kí peace rẹ̀ nínú ilé iná ni skateboard náà ká dẹ̀ be happy so mo dẹ̀. be happy be happy alákòóbá ọmọ ah ẹ wẹ wẹ wẹ ṣáàdìdì ẹ ṣáàdìdì ẹ dìde àríkẹ́ dìde ẹ dìde ẹ dìde just stand up mi mi bínú wọn mi bínú wọn mi bínú wọn mi ò ní sọ̀rọ̀ púpọ̀ jù okay I believe that each and every one of you must have learnt a lesson or two nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ ṣe bí torí pé oúnjẹ tí mo tí mi rí gbé sórí tébù fún yín ló fa wúrọ̀ fọ̀rọ̀fọ̀ ìbá mi àbí bẹ́ẹ̀ kọ́ now has any one of you taken time, just a second, to reflect on the moments when we had good dishes. I bought you guys pizzas. Expensive intercontinental dishes. I took you guys out several times. Is anybody running pa None of you. Not a single person. Ẹ̀yin wá rúkú bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ sí mi, Ọlọ́run lẹ ń sọ̀rọ̀ sí. Ṣé yóò mọ̀ pé ẹ̀yà abáramóore jẹ́ nìyẹn ẹ fi bu sí olóore let me tell you something ọ̀pọ̀lọpọ̀ ló wà ń tàbí nǹkan tí mo gbé fún yín tẹ̀ ń bú mi tẹ̀ ń sọ̀rọ̀ sí mi yẹn tó bá rí jẹ wọ́n máa ṣe dáàbì jù mọ́jú ni praise and worship ló máa kọ́ tí ilẹ̀ ṣe máa mọ́ wọ́n máa dúpẹ́ fọlọ́ ni pé bàbá ẹ̀yin lẹ provide ilé ìfowópamọ́ òun ẹ̀yin wá fi sọ̀rọ̀ ẹ fi sọ̀rọ̀ sí mi lórí èmi kọ́ lẹ sọ sí o ọlọ́run lẹ sọ sí so you go and apologize to God tó bá dáríjì yín èmi náà ṣẹlẹ̀ wá dáríjì yín as for ṣẹ́gbó ẹ̀ <laughs> well dada ń didi nǹkan tó yé mo ló ń ṣe he's just trying to help ó yẹ pé nígbà míì ọ̀rọ̀ ọlọ́gbọ́n máa ń wà nínú òmùgọ̀ ni. ẹ wo dáàdi ẹ má tiẹ̀ wọrí ara yín sẹ́gbọ̀wé ò ní débi báyìí mọ́. aṣọ ah, rẹ ní ṣé wọ́n ló ń wá wa. keep quiet my friend. fi àwọn máa lé ọ̀rẹ́. are are you deaf? are you jumi? má jẹ́ kí n gbọ́ bọ̀ lẹ́nu ẹ mọ́. the boy is just trying to be of help ó kò jẹ́ pé ọ̀nà tó kọ̀ gbígbà náà ni ó kọ̀ kù káàtó but he was just trying to help so má jẹ́ kí n gbọ́ pé bí a ṣe ń bínú ìgbé mo gbọ́ pé ìjọ kan mo dé gba you sent him out of this house in view of that um, ẹ padà síbẹ̀ ẹ kẹ lọ parí oúnjẹ yìí àbí aṣáájú ti sanwó chicken ṣáà máa sanwó chicken àti oúnjẹ chicken ni. bẹ́ẹ̀ ni a máa lọ jẹ. orí ó lè bẹ́ẹ̀ ni a máa lọ jẹ ẹlẹ́nu wẹ́yẹwẹ́yẹ. it's okay i'm i'm, I'm fine I'm, I'm, come on i said i'm fine it's okay. I'm so sorry. It's okay. I'm sorry, darling. àwọn aládùn rèé o ìkìlẹ̀ e, ti wí. àwọn aládùn. yes. ilé olóyin mọ́mọ́ ilé tó gbayì. all right. tó tún rẹwà papa mama baby bọ̀bọ̀ sẹ́sẹ́sẹ́sẹ́ bò. <laughs> ẹ dákun ẹ fi kalẹ̀ sí àwọn aládùn rèé o. àwọn aládùn rèé òye àwọn aládùn rèé òye.